wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ mọ̀jáyà jà mí kí ló ṣẹlẹ̀. sori bí ṣe jáde mi ń sìn eh. tí mo gàn ọ̀kadà bí ṣe bọ́lẹ̀ lórí ọ̀kadà yẹn mo ṣe ń lo atẹ́kùn kọ́kọ́ fẹ́ lù mí ni bó dẹ̀ ṣe fẹ́ lù mí then mo wá ní feelings pé bóyá wọ́n ń pùlù nǹkan kan jáde látara mi ah. wọ́n ń pùlẹ̀ láti bí ọwọ́ ìsàlẹ̀ then the next thing nǹkan ọmọkùnrin mi ti lọ. <laughs> nígbà mo káàpù nìkan ló wà ń bẹ̀ mi ò ṣeré náà àwọn kò sí mẹ́ẹ̀. kí ló ń sọ kí ló ń sọ ká ìjàre yọ ẹrẹ wọlé. ọlọ́jọ́ kí mi ò ṣeré náà bẹ́ẹ̀ fi nǹkan tó dùn mí ṣeré mi ò ṣeré náà. dúró dúró ṣé nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí pé bó ṣe wà yìí kòròfo ni ẹ kò sí nǹkan nu ṣòkòtò ẹ kò sí nǹkan kan nu ṣòkòtò ẹ. kò sí bẹ́ẹ̀ káàpù nìkan ló wà bẹ́ẹ̀ káàpù ah! nìkan ló wà bẹ́ẹ̀ wò.